pomulero, pomulero, oh pomulero, pomulero, oh pomulero, pomulero, pomulero, ẹlẹ́yẹ̀ yìí wá ndí ogúnlé ndí ogúnlé ndí ogúnlé ìkòyí òpera wọn ló kọ ogun lọ́sàn ọmọ olè lóru yìí ṣe o ìyàwó oníyàwó ń bàbá jí orúkọ mi ni Alhaji Kazeem Ọláyẹmí Ọdẹyẹyìwá ni olùdarí Heritage. and uh, ní oyè ẹ̀sìn èmi ni Òṣùpá Àdínì mọ́ṣáláṣí ti Ewékòró. ó sí o ìyá mi ni ó sí o ìmọ̀lẹ́ ni àkọ́kọ́ tó yẹ kí kọ́kọ́ kí àṣeyọrí òní òdèdè wáyé bó o bá ní kọ́ ká lọ ní tẹ̀lé ọ lọ́bikíbi. kí tiẹ̀ tó sọ̀rọ̀ ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá mi mọ́jọ́ èní dúró kò sójò kò sí nǹkan kan gbogbo ẹ̀ ń lọ létòlétò it's a surprise party for my husband mi ò sọ fún àwọn èèyàn dẹ̀ turn up. mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ ìyàwó mi alájà mutiyat ọ̀dẹ́yẹyìwá torí pé n tá à ń ṣe lénìí kò ń ṣe tí mo múra fún kò dẹ̀ ṣe tí mo pìpíà fún pátì ni wọ́n sọ pé à ń lọ kán tó gbé mi yà síbí. ẹni tí à ń ṣe ọjọ́ òbí ẹ̀ lénìí láti ilẹ̀ ló ti jẹ́ akíkanjú ọmọ ó dẹ̀ kó ẹbí mọ́ra so ẹni tó bá kó ẹbí mọ́ra àrí pé bóun náà fúnra rẹ̀ á kó fámìlì ẹ̀ mọ́ra ó dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀. mo ń ṣe léyìí láti fi appreciate ọkọ mi fún àdúró tiẹ̀ lórí mi àtàwọn ọmọ mi because ó jẹ́ ọkọ tó jẹ́ pé mi ò kàn tiẹ̀ mọ bí mo ṣe máa sọ nípa ẹ̀ mo dẹ̀ gbàdúrà fún kí ọlọ́run bá mi dúró tì kó má sick òkè òkè tó ń lọ kó má dẹni lẹ́lẹ̀ ara ìtìyàwó ẹ ṣe lénìí ni láti appreciate ẹ. My name is Adera Tayo. My daddy is charitable, is nice, is hardworking. and he spends all his time to his children. Happy birthday, Dad. My name is Kende Odeyewa. My dad is very hardworking and very responsible father. I wish you very happy returns. He's a fantastic guy, humble guy, reliable. You know, it's the kind of person that you can go to sleep and be sure that he will take care of your back. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo ah, akitiyan ah, lórí support ẹ̀ lórí business mi àti lórí àwọn akitiyan tó náà ń ṣe lórí ah, àwọn ọmọ mi mo dẹ̀ gbàládùra pé ọlọ́run ọba á fún èmi náà àti èmi àti ẹ̀ ní ẹ̀mí gígùn láti lè jẹ́ kí a gbádùn ara wa dálẹ́dálẹ́. tílé ò bá dùn bí ìgbẹ́ nílùú rí it is the understanding between him and the wife ẹ jẹ́ kí ìyàwó ẹ rí i pé ah ẹni tó ń ṣe báyìí kí la fẹ́ fi ṣe fún un wípé ká appreciate ẹ lọ and gbogbo àtàdé wá bílẹ̀ nínà ọlọ́run aláàánú jùlọ nǹkan rere báyìí ó máa ṣẹlẹ̀ ní life olúkúlùkù wa ẹni tá a wá bá ṣe ọjọ́ ìbí lẹ́nì ẹ a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lú àlàáfíà àtúnṣe ọdún àtúnṣe ọdún torí ọdún kan báyìí òun làwọn ohun tọrọ tó fi ń lo gba ọdún. I see him as a philanthropist and uh, wishing him uh, the very best in his life for his birthday, but not just for him, but for his family. I'm happy to join the billows of your friends to congratulate you for your celebration today ọlọ́run tó fún yín ní ọdún ìṣe àfihàn ọdún tó pọ̀ ṣe o ọmọ please continue doing what you know to do best hold back and go and the result you can see the result of your goodness and God Almighty will continue to be your strength. mo dey appreciate everybody tó wà níbí báyìí àwọn bàbá mi torí àwọn ni ẹ̀gbọ́n àwọn ọlọ́bíkọ́ tó bí màmá mi àwọn bàbá wa fàṣásí babátúndé kìlání tí mo agbó everybody ń pè ní tk kọ́lọ́ ń bá wa lọ́ra ẹ̀mí wọn kọ́lọ́ ń jẹ́ kó pẹ́ fún wa kọ́lọ́ ń jẹ́ kó kó wa jẹ̀jẹ̀jẹ̀ pẹ́ then gbogbo àwọn ládéládé ọba tó wà ń bí báyìí mo really appreciate wọn gan gbogbo àwọn ẹbí ọkọ mi náà mo fẹ́ appreciate wọn because mo sọ pé kọ́ má sọ fọ́kọ mi kò dẹ̀ sẹ́ni tó sọ so. so ilé tí gbogbo wọn fi sílẹ̀ wọ́n máa délé láyọ̀ o àti gbogbo àwọn tó wà níbí báyìí náà. mo dẹ̀ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ láti iléeṣẹ́ tí mo ti ṣiṣẹ́ kó tó di pé mo di mo dá dúró fúnra mi mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo àwọn ọba ọba tó wá síbí lénìí látòrí ọba olùtorí ẹ̀gbá ọba abdulfatai akorede akamọ ọba pápá ọba owóde àti àwọn ọba lóríṣiríṣi tí wọ́n wá bí àti àwọn alábàáṣe wa láti sáìdì ìyàwó mi ni láti sáìdì mi ni àti àwọn ọ̀rẹ́ mi mo gbà ládùúrà pé lágbára ọlọ́run ayọ̀ àtàláfíà tán fi ilé wọn sí ayọ̀ àtàláfíà náà ni wọ́n á padà sílé wọn. bóyá oh, pomulero, comulero.